bẹ́ẹ̀yàn bá yáwó lọ́wọ́ èmi ọ̀yẹ̀là kó sáwọn inú mọ́lẹ̀ èmi kìíní yìí ó tún jáde. kúrúkúrú tó bójú ọjọ́ òun náà. Ah, ah, ọmọ nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ìtàn abámi etí sẹ́ńtìrì ó lè mú ìrọ̀kùnà gbóná jọjọ àmọ́ tí mílíọ̀nù náírà fún. Ìmọ̀ yẹn kẹ̀ tó tún dé tó máa fi tó ní àgbàlẹ̀tù inspirational marketer ló ń jáde ọ̀rẹ́ ta àkọọ́lẹ̀ rẹ̀ ó jáde lẹ́yìn ní ojúmọ́ àgbàràgbà àgbàkùnrin àbàmì tó ṣẹlẹ̀ níjọ́ wa náà nígbà tó ju ń bẹ lórúkú eighteen century story nígbà yà wọn bàbá ńlá bàbá wa nígbà tí wọn kì í wọ aṣọ àtẹrù àti wọ̀fà àpò ìdánwò tí wọn ń wọ nígbà náà gangan lélẹ̀ òwò ẹrú ni wọ́n ń ṣe àwọn olówó èlé dájú àlépa ni wọ́n lé onígbèsè wọ́dọ̀ wọ́n kẹ́kẹ́ ìjáwé fún ọ̀wọ́n tí olóró méjì lóòjọ́ sinimá títí an epic movie tó ṣàfihàn cultural heritage ìgbà wá sẹ̀. ayẹmí jimọ yẹn kẹm. ìgbà ìsọkútù pàpàpà mi báàgù. fọ́ndà. ọ̀làyẹmí jimọ yẹn kẹm. ọdúnladé adékọlá bukola akínọlá lójú òkun ọlá bígàbá Olajiji lògùn tàdé wa ìránṣọ́wọ́ ẹ̀mí máa lajà wáyé. Fọlá Ajayemi Káyọ̀dé Akíndínà Mr Paragon Táwa Kálítù Àjọkẹ́ Sójẹ́ Fẹ́ràn mi ò yá lọ́wọ́ Wàsíù Bóyá Gáúsù Àyè Káyọ̀dé Agbọ́lá Símónìyà Fúnmiláyọ̀ Ọjọ́yẹ̀ Olútọ́lá Ọlámídé Ọdúnladé Àbáyọ̀mí Ṣùgbàmú Omi Ata Anna Ọláyínká Tòǹbòlù Ọ̀pẹ̀yẹmí Jímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí ta. Ó tó kọjá fẹ́ràn rẹ̀ ó bùràgbàdà búyọ ó bùràgbàdà gbà àwọn tó wò ní ẹgbàá tẹ́ olókìkí olókìkí ọlá ẹ̀rù kí ẹ bá ní o àyà kí ẹ fò ní. asáré inú ẹ̀ kan kò má sá lásán o àní bí ó lé nǹkan ó dájú nǹkan lè. ẹni ìjà ọba ní ń pera ẹ̀ lọ́kùnrin má dojú ìbọn kọ mí o ìbọn lápàtì kò lápàtì o olókìkí ọlá ọlá ọlá olókìkí ọlá ọlá olókìkí ọlá olókìkí ọlá ọlá ọlá ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù. òfo ni. ẹ̀rù nílé ẹ̀rù lóko ẹ̀rù lọ́nà ẹ̀rù láàjò ẹni ìjà ò bá ní gbéra ẹ̀ lọ́kùnrin adìyẹ bà tán o ara òrókun kò rádìyẹ azáré inú ẹ̀kan ò sá lásán o lásán bí ò lé nǹkan dájúdájú nǹkan lè má dojú ìbọn ọkọ mi ò lápàtì kò lápàtì. ṣebí pẹ̀lẹ́kùtù là ń pa àmúkúrú àmúkúrú ò gbà gidi kò gbà gidi rárá kò gbà gidi rárá o ẹni tó bá dùbúlẹ̀ nílẹ̀ ẹni dùbúlẹ̀ nílẹ̀ kì í rẹ̀ ṣubú rárá o rárá àwọn tẹ́ ẹ rí yẹn kì máa ń jábọ́ lọ́wọ́ ẹnu òwò ẹnu kì í jábọ́ lọ́wọ́ ẹnu ànàgà kẹ́yìn àparò kẹ́yìn àparò ohun ojú bá rí kò fara mọ́ ò kò fara mọ́ bá látàwọn tí mo ti tẹ̀wọ̀n ló ṣe ṣíkè tàbí orí ẹ̀ ò pé idiot. mi sọ̀rọ̀ ọkọ mi mo ń sọ̀rọ̀ èmi náà fẹ́ gbọ́ ọ dáadáa. ah bàbá ó dáa mo ní ẹ̀yìn àgbà náà lẹ sọ pé èyàn ò kí ń lẹ́ni ní mo sọ kó mu kíkan sá. wọ́n wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wo ọ̀rọ̀ kan ló rú wa lójú in fact o dẹ́rù bà wá àyà wa já jìnnìjìnnì bò wá àyà wa lágara bọ́kọ mi ṣe sọ fún mi èmi tẹ̀ tí kọ́kọ́ bá reject pé ọlọ́run ní jẹ́ ànírà burú pé ṣùgbọ́n èmi ní bàbá ń gbẹ̀jọ ẹni tó jẹ́ pé tí n bá ti dọ́dọ̀ wọn ọkàn mi balẹ̀ ni mo ṣe ní pé kájọ wá sà ọkọ mi ní láàárọ̀ yìí ó ní èèyàn kan sọ dá wá bóun pé ló bá ní òun á kú mo ti kọ́kọ́ bí pé irú ọ̀rọ̀ wo nìyẹn. o sọ o ní máa kú lọ́la ní sá. ẹ pé òun lójú òun máa kú lọ́la pé bóde ṣe sọ́tọ́ bẹ́ẹ̀ lòun náà bá dòkú ìyẹn ẹni tó wá sọ fún. ìgbà tó tún máa délé wá sọ pé kóun wá sọ fún mi ah, ẹni yẹn náà ni ó tún wá sílé sá ló tún wá sọ the same thing fún pé ńṣe ni olódì ọkọ mi máa kú lọ́la o láṣẹ nípa olóhùn ní jẹ́ pé káwá bá yín sá ẹ wa. ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bí yín lè pé ń tàn wí ṣé lójú àlá ni. rárá ah, sá ojú àlá kọ láàárọ̀ láàárọ̀ yìí sá ó fẹ́ sọdá ni tó di pé o máa kú lọ́la padà ọlọ́run jẹ bàbá rọ̀rọ̀ rádà ọ̀dà jẹ́ mọ́ mi rí tẹ́lẹ̀ ní tẹ̀fí bá mi sọ rọ̀rọ̀ báyìí o máa kú papọ̀ náà jẹ́ kí n kú mo tún délé náà pé kí sọ fún mi bàbá ẹjọ́ ìṣàánú mi ṣé wọ́n pẹ̀lú rẹ̀ ní gbólóhùn aṣọ ni. ìmọ̀ wọn rí bàbá ìrí wọn rí. irun jẹ́jẹ́ lọkọ mi sà. ọ ń dẹ́rù bá ọ ni ikú ìpẹta lójú wọn. àṣẹ bàbá. agbódiwọn rẹ bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ọ̀ọ́nì bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ agbóhó owó ń tolú ọ̀rán àdàgbà hómù ní tòṣì dàgbà ọdún kan tiẹ̀ kankan ò ní í ṣe ọ àmọ́ ju gbogbo ẹ lọ bọ́rọ̀ bá rí báyìí a ń láti ṣèwádìí wò lọ́dọ̀ àwọn tó láyé ká wo bí nǹkan náà ṣe rí ká tó mọ tá a ṣe sí bó bá ṣe jẹ́ mọ̀ ń bọ̀. àmì ní máa ọkọ. ó máa kó àìsàn ìdáná ṣebí gbàlà kutu là ń pa àmúkúrú àmúkúrú gbà gidi kò gbà gidi rárá kò gbà gidi rárá o ẹni tó bá dùbúlẹ̀ nílẹ̀ ẹni dùbúlẹ̀ nílẹ̀ kì í rẹ̀ ṣubú rárá o. jábọ́ lọ́wọ́ ẹnu òwò ẹnu. kì í jábọ́ lọ́wọ́ ẹnu ànàgà kẹ́yìn àparò kẹ́yìn àparò ohun ojú bá rí kò fara mọ́ ò kò fara mọ́ tura bá ní dá kì máa yí bá ní débẹ̀ ẹni tọ́nà ga kẹ́yìn àparò. kúrò dáadáa o ẹ wọnà kẹ́tọ́ sọ dání lóṣù wo nìyẹn ẹ eh, ríran ni. yàrá yàrá sẹ́mi yabalaba yóò yóò yóò yóò bọ̀ bọ̀ bọ̀ bọ̀ làmà bẹ́ẹ̀ bàbá ẹ ẹ bàbá ẹ ló máa wí. bàyà ni bàbá ẹ bàbá ẹ. ọ̀tọ̀ pa ilẹ̀ wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tó bá ti gbẹ́yìn kan èmi mo ní ká má ríran ni ẹ wo ògo èrè wọ́n sójú ẹ wọ́n sórí ṣébi ẹ mi ò rí náà. bẹ́ẹ̀ mo mo tó lu ẹ̀kọ́ sójú. bẹ́ẹ̀ mo sọ máa bá náà máa bẹ́ẹ̀ ló máa bá mi. àgbáyà ni ẹ̀kọ́ fẹ́ kó bá mi nà ẹ̀kọ́ fẹ́ kó bá mi fati náírà ló sì wá ní pé ọgbẹ́ èèyàn gbáyàn. ó lè ó lè rí àgbáyà ìjà rẹ ẹ tó tẹ́ ìṣe fúlàní. ìwọ burúkú ni ẹ pè ó lè rí sórí rẹ wèrè wọ́n ó kú lọ́tọ̀ọ̀la ọ̀tọ̀ọ̀la lọ ó kú fara mọ́ kò fara mọ́ tura bá ní dá ìwà débẹ̀ ẹni tọ́nà ga kẹ́yìn àparò àríyànnú àríyànnú àríbìlì. látàwọn tí mo ti tẹ̀wọ̀n ló ṣe ṣíkè tàbí orí ẹ̀ ò pé idiot. bọ́ọ̀lù ṣe wọlé bọ́ọ̀lù ṣe wọlé mi ní mo pàdé ní mo pàdé wọlé ṣe ni mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ mo ti fẹ́ bẹ́ẹ̀ láti lórí ìrọ̀lẹ́ tá a pàdé yẹn ìrọ̀rọ̀ tẹ́ sórí ẹ̀dùn ṣe lè bá mi dá padà mo fẹ́ bá yín sọ bọ̀ ìdílé yẹn ló ń lọ jù ẹ̀jọ̀ mẹ́fà ló lọ sí i mọ̀mọ́ náà ẹ bá ló ṣe ní ọjọ́ mo kó gbogbo nǹkan tí mo sọ yẹn mo kó padà ẹ bá mi lọ sá lọ́rọ̀ ọ̀bẹ sọ sí mi yẹn ó pọ̀ jọ ọjọ́ orí mi lọ́wọ́ sá ẹ bá mi lọ sí ilé ẹjọ́ ẹ bá mi rí ìwà sọ̀rọ̀ rẹ. mi ò rí náà. pa àwọn kan níjọ́ mi wọn ò tọdún mẹ́ẹ̀ẹ́dógún ó tí ì pọ̀dún mẹ́ẹ̀ẹ́dógún ó ì pẹ̀lú àdó ọ̀ sákùnrin ọ̀tún. lágbára mo tún láyé sá èyí tí ìṣètò ikú ẹjọ́ ẹ̀yin náà lè sọ pé yeye ọmọ ló máa ń gbọmọ irúkẹrẹ ló máa ń gbọmọ ọ̀run mi là ẹjọ́ bàbá ìṣàánú wa ẹjọ́ ẹ má jẹ́ kó kú báyìí ẹjọ́ ẹ má jẹ́ ń dókú ọ̀sán bàbá ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ibi ọ̀rọ̀ gbé dúró yìí àá kọfí sàdá. exactly sir àmọ́ iṣẹ́ ọ̀hún ń bẹ lọ́wọ́ èmi àti ìwọ. ní báyìí ọ wá ọ̀gẹ̀dẹ̀ òjọ́ lọ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ọ̀gẹ̀dẹ̀ òjọ́ ni tí wọ́n bá rí lára àyà rẹ̀ bọ́ bá ti wá rí yìí ọ wà wẹ́ni tí ó bọ̀ ọ jẹ́ tọ́ ti rẹ́ni tí ó bọ̀ ọ jẹ́ owó pè mí bá gbọ́ níyé sà wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀jọ́. ọ̀jọ́ like today's ọ̀gẹ̀dẹ̀ rẹ̀. tí wàá ti wá rí yẹn wáyọ̀ tó máa bá mi jẹ́ inú ìwọ ló lè bà mí jẹ́. inú mi ti ń wò pé bàbá ṣé mi lè bàjẹ́ sà. èèyàn dà ó lè bàjẹ́ ṣèbí ibi tá a rè kú orí rẹ̀ sí náà là ń wá àjẹpọ̀ ah. yanu. Ah. Ah, rárá sá o. ó lè bàjẹ́ báyà rẹ̀ lọ jẹ́ yóò máa fi yún rántí rẹ bí wọ́n bá ti lọ. ara àmọ́ àwọn ẹlòmí tó máa jẹ́ sá. bẹ́ẹ̀ni. ìyàwó mi lè tẹ̀lé mi lọ ra nǹkan tí mo fẹ́ rà. èmi ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ni bó bá wọn lè gbé pọ̀n tàbí kóun náà gbé ọ̀pọ̀n kẹ́ ẹ̀ máa wá káàkiri. tó ó dàgbé pé ikú ọ̀hún yún ọlọ́run ọtí ń fojú kàtà ẹ lọ ń mi sọ kátàkátà yìí mo ní kó wá ìlú tí ó gbà ọ́ lẹ̀ ní iye ìyàwó rẹ ọ bá gbèrú lọ bí ọ̀gẹ̀dẹ̀ kí n tèmi. kí ló ń fẹ́ máa dúró ṣe. máa tẹ̀lé ni ẹ ṣe òkè ọdún. ọjà iṣẹ́ wa dá báyìí náà ní ọ̀ma tẹ lè rí ọ̀gẹ̀dẹ̀ rà. ike ló tún tà níbà ìlú èkó gbogbo nǹkan tó wà lọ́jà ìkòsàn gẹ̀dẹ̀. Ẹ ká sàn. Ẹ ká sàn. Yes ẹjọ mo fẹ́ béèrè pé níbo mo lè ti rí ọ̀gẹ̀dẹ̀ ọ̀jọ́ mo mo lè ti rí ràmú tí mo káàkiri gbogbo ọjà yìí mi ò rí mo ṣe ní etí ẹ béèrè lọ́wọ́ yìí bóyá ẹ lè mọ ibi tó ti ń ta. èmi ìmọ̀ ibi tó ti ń ta ọ̀gẹ̀dẹ̀ ọ̀jọ́ o ingredient jollof rice lèmi ń tà ń bí mi ò mọ ibi tó ti ń tà. mo rí bẹ́ẹ̀ bọ́ inú ọjà èèyàn máa ń lọ́rẹ̀ẹ́ so possible kẹ́tì ní ọ̀rẹ́ pẹ́lú èèyàn tó ń ta ọ̀gẹ̀dẹ̀ ọ̀jọ́ ni mo ṣe ní ìbéèrè lọ yín ẹ̀jọ̀. ọ̀gẹ̀dẹ̀ pọ̀ ẹ wo gbogbo ọjà yìí dáadáa ọ̀gẹ̀dẹ̀ pọ̀ tòjọ́ tẹ̀ ń wá yẹn gangan lèmi ò mọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ́rẹ̀ kan. mi ò ní ẹ sún síwájú ẹ má gbọ́ òkúta sọ́jà mi ẹ sún síwájú ẹ wàárín ọjà ẹ wàárín ọjà lẹ́jọ́. ọ̀rọ̀ yẹn pọ̀ mi ò ṣe yọ. a ní kẹwa kí ló ṣẹlẹ̀ ó ṣàárọ̀ ẹ̀dẹ̀ òjò. ẹ ṣe ẹ ṣe. o ti ń wáìnì mi o òun wáìnì mi gangan ni o ah, láti bí ìjẹta owó wo o ò sẹ́ndì owó. <laughs> ó dẹ̀ mọ̀ mí o mọ̀ mí o wọ́n kí mi láti invite àṣàrà ìlú bá kọ́ńtà tí ẹ lé yín o mọ̀ mí o hmm. ó dẹ̀ kí mi báyọ̀ fowó ṣeré o kò sí wàhálà màá pè ẹ́ padà hmm. màá pè ẹ́ padà kí la rí gbọ́ sọ́ọ̀lì ah, fún kí ni bàbá ẹ sọ̀rọ̀ ìpara ń kan mí lọ́wọ́ kí lẹ fẹ́ ẹ sọ̀rọ̀ kí ẹ jọ mú tí rí gbogbo inú ọjà yìí ń wá ọ̀gọ̀dẹ̀ òjọ́ ní ìrí mú tí ń rí gan. ṣé ìtàn máa ń jẹ. bẹ́ẹ̀ ni máa ń pé tí mo ṣe rí ìyẹjọ ẹ̀ fẹ́ pé ẹ máa mọ gbogbo ìnà náà kọjá yìí. torí pé mi ń tèso àìléso ni mí àtẹ tí wọ́n gẹ̀ẹ́dù jọ wá sọ́dọ̀ mi léso lèmi nìyẹn. ẹ má bínú ẹjọ́ pé ẹ mọ èèyàn tó ń tà tó ẹ lè júwe fún mi. ṣùgbọ́n gẹ̀ẹ́dù jọ ni èyí ló fi ń wà. sọ́mà mo fẹ́ rà ni wọ́n tó bá yẹ kó gẹ́ọ̀dì òjọ́ ni síbí ìtàn máa ń jẹ yẹn ni àbí ten thousand. tí wọ́n fún ten thousand ẹ máa mú mi débẹ̀. ten pa ó ti tán. ẹ ṣe ìjọba lè wá mọ̀ pé mo mọ orí wọn fi fifteen thousand. fifteen thousand. bẹ́ẹ̀ ni kẹ́kọ̀ọ́ mú mi débẹ̀. fọ́gẹ́dì òjọ́. bẹ́ẹ̀ ni. Oh, mo ti ṣe mú bọ̀. hello hello fifteen thousand wọn ló ti kúrò ní fifteen thousand twenty thousand lójú báyìí fọ́gẹ́dì òjọ́ twenty thousand ọ̀gẹ̀dẹ̀ tí mo bá yín sọ́sọ́ sí. twenty thousand ló di. ṣe ẹ pè yàn. mo pe mo pe ẹ̀yin lẹ ń wo bẹ́ẹ̀ mo pe nẹ́tíwọ́ọ̀kì mi fast ni. ẹ̀lú lásán lẹ sọ. Ah, ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ nẹ́tíwọ́ọ̀kì máa ń sáré bẹ́ẹ̀ tí bá ti lè ṣe ẹ̀lú lásán gbogbo ọ̀tá fẹ́ sọ ó ti má fọ. ṣé ti bá fún yín ní twenty thousand hmm. ẹ máa fún mi ní ah, ọ̀gẹ̀dẹ̀ sure ẹ máa gbé mi débẹ̀ máa hundred hundred hundred. ọ̀sùn wà láà ọ̀ọ́kù kan ṣe ọ̀rọ̀ àwọn tẹ̀ wọ̀ yẹn tẹ́tí wọn wọn ti ta nǹkan látàtàrọ àmọ́ ìyá ti fún wọn ní five k torí ṣọ́ọ̀bù wọn máa ń dúró sí. ẹ ṣe nu twenty thousand ilẹ̀ tí fẹ́ fún wọn ní five thousand. twenty thousand báwo bàbá mi ẹrú ọlọ́run ẹ máa wá di five thousand mi nínú mi. fún àlọ́ ṣe ṣe báyìí ten thousand mo ní mo fẹ́ fún yín tẹ́lẹ̀ kò sí wàhálà kò sí wàhálà kò sí mi ì lọ́mú. ok ẹ má bínú màá fún yín bó ti bá ti fún yín ẹjọ́ ọ̀gẹ̀dẹ̀ òòjọ́ yẹn máa gbẹ máa. sure o tún kù kan ẹ má jẹ́ okùn kan ẹjọ́ ah, ẹjá lọ ẹjọ́. O kọ ẹyọ kan ẹ ní sùúrù ẹ mọ kí mo fẹ́ sọ. ẹ má jẹ́ okùn kankan ẹjọ́ twenty five thousand mo ní màá fún. ṣe gbogbo àwọn tẹ̀ ń wo abínú ẹni ni wọ́n tí wọ́n bá rí mi wọ́n lè máa sọ pé ẹ kìnìún kan lágbájá kìnìún kan tọ́lẹ̀ yìí tí mi àti ìjọ ń sọ̀rọ̀ àmọ́ láti fáwọn náà ní three k. ọ̀gẹ̀dẹ̀ tí mo ní ìdìbí ẹ̀yọ̀ kan. mo ah! ń ṣèkọ tó pọ̀. nǹkan tẹ̀ wá yẹn pọ̀ gan ni inú ọjà yìí ah! ẹ̀ mọ iye ara yín. but ten thousand lẹ sọ fún pẹ́fẹ́. ó ti advance ni bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà lówó yẹn náà ṣe ń gòkè sí ó gé thirty three thousand. Uh, no twenty five àti three thousand ẹ sọ tẹ́lẹ̀. mo sọ five thousand naira àwọn kò gba five thousand náà. ẹ twenty láti gbé bọ̀ twenty twenty five. bẹ́ẹ̀ ni mo ṣe ra calculation nìyẹn ó jẹ́ twenty kí ni báyìí náà. twenty eight. owó bàbá gbọ́n kọ́. bàbá yóò wọ gbogbo sí. owó bàbá gbọ́n náà ìyá gbọ́n náà ẹ máa sọ yẹn náà. ló wà ní gbogbo ẹ̀. ó jẹ́ thirty thousand. Ah but tí bá fún yín ní thirty thousand yẹ ẹ máa gbé mi débi tí màá ti ra ọ̀rẹ́. kò sí wàhálà kò sí wàhálà. ẹja ẹ máa ń sọ̀rọ̀ fún mi ní ìjọba. ẹ ẹ mọ́ ní láti po ní báìkì yẹn tó máa gbé wọn. mo gbé mọ́tò wá mọ́tò mi ní ah, bàtà. rárá èmi ò wọ mọ́tò ní mọ́tò máa ṣe bí gọ́gùn máa fún yín ni ìmọ̀ máa lọ́wọ́ àjẹyìn máa tẹ̀lé mi bọ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ ń poni báyìí pé lè ló fẹ́ gbà màá ah láì ṣe eléso ah, ah. Hmm, nítorí mi rí lónìí ẹnu ò lè sọ bọ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn bọ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yín rè ah! ká má pàdé mọ́. ẹ̀ṣẹ̀ ẹ má ti lọ ẹ má ti lọ. kí ló tún kù mo ti gbowó. ẹjọ ọ̀gẹ̀dẹ̀ yìí ẹjọ ẹ mú kan bẹ kẹjẹ. mo ti yó mo ti jẹun kó tó di pé délẹ̀ kan oúnjẹ mo lọ jẹ́ kí mo ta yín bọ̀ ni tí mo fi ń kọ̀ tí mo lè máa lọ. tẹ́ bá tiẹ̀ yọ ọ̀gẹ̀dẹ̀ kan lè kò lè payé lára ẹjọ ẹkọ mẹyàn kò kẹjẹ ẹjọ. láì ṣọ̀bọ mo ní mi ò jọ gẹ̀dẹ̀ this man avoid me now. ah ẹ ẹ ní sùúrù ẹ wo ṣe rí ìdí fàdà pé àjọ pàdé yẹn ọlọ́run ló so wá pọ̀. really kò ń ṣe accident lásán. ok ẹjọ ẹjọ ẹkọ bá mi mẹyàn kò kẹjẹ ọlọ́run lọ́wọ́ sí. so tí má ti jẹ́ má dọ̀fẹ́. ibẹ̀ fi mí ṣoògùn owó ni. ààrẹ ah, mi ìjọ lóògùn owó mi ìṣoògùn owó ẹjọ́ mi ìṣoògùn owó ẹjọ́ mi ìṣoògùn owó ẹjọ́ nítorí ọlọ́ ẹ̀yin náà lè lọ ká wá fúnra yín àbí nǹkan lè kà wọ́n ilé gbélé mi lọ́wọ́ ẹjọ́ rẹ kò mú kàn kẹjẹ. kí n jẹ́ àrí ó ti yé mi ó ṣe yé mi bọ̀ ni bàtẹ́ tó kọ́ á bá mi tí mo ní ọ̀gẹ̀dẹ̀ tó yẹ pé bó ṣe wà mi ni mo rà pátápátá mo rà ní five hundred naira ẹ̀ẹ́dẹ̀ fún mi ní ten thousand naira ẹ bẹ̀rẹ̀ sí rìn kìsì ọ̀dù ní thirty thousand naira ọlọ́kadà gan olú five hundred naira láti ibi tá a ti ń bọ̀ ẹ fún ní five thousand naira. bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mo ṣe bẹ́ẹ̀. ó ti yé mi sá increase your dùn ní o ti yé mi ẹ̀gbọ́n kò da ibẹ̀ rọ́lá ṣe bá bí amọ̀ ilẹ̀ yìí náà. ó ṣe ká fún kẹ́kọ̀ọ́ jẹ́ inú egungun náà òkè ọ̀dà má jẹ tán ẹ kò jẹ́ àfọ̀ bẹ́ẹ̀. ẹ kí mo ti gbọ́n rí ẹ̀gbọ́n jẹ́ ń gbé yín débẹ̀ wọ́n ti lò mí already ẹ lérí mi lò. ẹ̀yin ló fi pé èmi tó bá ti lò yín tẹ́lẹ̀ wọ́n lè tún yín lò mọ́ ẹ kò bá mi jẹ́ ìjọ. mo ẹ̀ṣẹ̀ rìn inú ògo mi ni ẹ má tún gbà lọ́wọ́ mi padà hmm. ẹ ṣàánú mi gbọ́ngàn máa yé ẹ ṣàánú mi. ó ti yé mi ẹ̀yin lẹ́tàn sọ aládùúgbò tútù ti dé ni ó ti dé ẹ fẹ́ lómi má pariwo má pariwo this man já kíni ó ti yé mi ah! ẹ gbà mí o. ta ló máa jẹ́ ta ló máa jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá níyàn gbúdọ̀ jẹ́ kí nìyí. ah mọ́mí junior ẹ̀kọ́ lẹ̀ sá ẹ̀kọ́ jẹ́ ẹ̀kọ́ mẹ́ta ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́ yes sir adúpẹ́ sir. Eh, ìgbà tí mo lọ láàárọ̀ mm. mo rí àwọn ọmọ yín wàá sọ lọ́kàn ara mi pé ó máa dá kí n kọ́ ọkùnrin láti fi tì mí lọ. Eh, mo wá bá wọn ra thank you sir eh, no problem mo bá wọn ra ọ̀gẹ̀dẹ̀ yìí. ọ̀gẹ̀dẹ̀ ẹ ṣé sà ẹ ṣé gan sà ẹ ṣé ẹ ṣé sà àní kò tọpẹ́ tẹ. àmì ti gba ẹ ṣé ok kò sí problem mi fi pé kẹ fún wọn kó jẹ lójú èmi kémi tó máa lọ. ìyẹn ló kéré jọ máa jẹ ọ máa jẹ oyè mi ẹ jẹ kó jẹ lójú èmi kémi tó máa lọ. ó ti ẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ mi fẹ́ kọ́ break tó bá ti break ọ máa jẹ ẹ máa wọ̀ time wo lọ máa break. títí seven thirty ó yẹ kó break. seven thirty náà ni pẹ̀lú òòṣà o ní pẹ̀lú bí akin dúró dè wọ́n báyìí. kẹ dúró báwo. ẹ tí wọn lè jẹ lójú mi ni. kò ní di ọ̀gẹ̀dẹ̀ ló kéré kí ló wà ní ọ̀gẹ̀dẹ̀ ṣé kò òun ló kéré jọ máa jẹ ẹ má wọrí ẹ má wọrí ẹ máa jẹ ẹ ṣe sà kí lẹ̀ ń sọ. nǹkan tí mò ń ṣe aláti sọ ni pé ọ̀gẹ̀dẹ̀ tí mo rà fún wọn yìí. bẹ́ẹ̀ni. wọn gbúdọ̀ jẹ lójú mi ni. ẹ gbàdá níná. kémi jọ gẹ̀dẹ̀. ẹ gbàdá níná. ẹ gbà náà nǹkan tí ẹ gbàdá níná mi fẹ́ ṣe nǹkan ni ẹ kọ gbàdá níná. àwọn ni mo rà fún un. ọlọ́run mi mọ̀ pé àwọn lè rà fún ara appreciate ẹ̀ gan-an ni ṣe bí ó pọ̀ ṣé kò pọ̀ ní mọ́tò yín. ẹni a ní kẹ́ ẹ gbà ṣé dandan ni káwọn ọmọ jẹ ọ̀gẹ̀dẹ̀ Ah, kọ́ àwọn ọmọ jẹ ọ̀gẹ̀dẹ̀ lójú yín ṣé kò sí kọ̀ míì bẹ́ẹ̀ Tolúyínká ṣe rójú wọn dáadáa ẹ rí wọn ọjọ́ kíjọ́ ìgbàkúgbà tó bá pè yín pé kẹ wá bí àwọn fẹ́ fún yín kan àbáwọn fẹ́ fún yín nísìn tẹ bá lọ tẹ bá lọ nǹkan tí máa fojú ẹ̀yà inú ilé inú ilé ẹ ṣe sà ẹ bá mi kílé ẹ ṣe. nǹkan tẹ ṣe ń sìn ẹ mò ń lọ máa ń pè ní defamation of character ẹ ti jẹ́ kó fíìmù pé yan burúkú ni mí iṣẹ́ èèyàn burúkú ok táwọn ò bá lè jẹ tẹ́ bá fẹ́ kọjá bí akẹ́yìn kúkú gbà ẹ lọ gbé fún wọn lémi yànjá. ẹ jẹ ló fún wọn ṣé dandan ni jákẹ́yìn máa ẹ jẹ́ mi yànjá ẹ lọ jẹ́ ńlé. ẹ jẹ. mi jẹ ẹ ṣe. ẹ jẹ. a ní kí máa pariwo lè mọ yín lórí o ẹ máa lọ ẹ lọ fún wọn lé. kí mọ̀ wọ́n ara ẹ̀ ó pàpà jóná mọ́lé. Èpà ń para ẹ̀ olóhùn pàjá olóhùn pàjá àbámọ̀ nígbẹ̀yìn. jẹ o. ha. ọ̀rẹ́ ní bá mi jẹ o. mo gbé òwúrẹ́ ní jọ̀gẹ̀dẹ̀. o. ibo ló rìn sí ibo ló tó fi rẹ́ ní jọ̀gẹ̀dẹ̀. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. ha. kí tó rọ̀gẹ̀dẹ̀ nǹkan tó máa mú adúrú wá láti mo ṣe. ha. ìrẹ́ ní jẹ́ ẹ̀. èmi kò fi pé bóyá o ò fúláṣẹ dá ṣé o gbé kiri ni ṣé o fi sínú náírà ni. ṣé màá fi máa nu àwọn èèyàn lẹ́nu ni. kò wá sẹ́ni kankan débi ọ̀gẹ̀dẹ̀ ń pa. ha ṣùgbọ́n wọ́n sọ pé ó gbọ́dọ̀ jòkèdè yìí wọ́n gbọ́dọ̀ jòkèdè yìí ni. ó yẹ kí n máa prepare ikú lọ́la báyìí torí kò yé mi. ìgbòrò wo nìyẹn. bẹ́ẹ̀ ni kí ni mo fẹ́ ṣe. àmín àmín kíkan bí kò ṣe yíyẹ ó ní kú o ìwọ kì yóò kú ikú kíkan bí kò ṣe yíyẹ ó ní kú o Káyọ̀dé. àmín tó bá máa ti wáyé olóòmà ogun olóòmà máa ti lọ ẹ o bàbá lórí ká ló máa wọ́ gẹ̀dẹ̀ kiri ẹni tó máa jọ gẹ̀dẹ̀ bóyá kí n lọ pè wọ́n kí n sọ fún ipá rẹ̀ jọ gẹ̀dẹ̀ kó bá wa wá solution sí o. wọ́n tètè lọ pe bàbá ẹ o pé bàbá o àgbòye mi. ọmọ Ah. olóhùn bàbá ló jẹ́ kí n dópò ọ̀sán kò ṣàánú fún mi kí ló dé tí nọ́mbà bàbá ò tún lọ́mọ báyìí kí ló dé tí nọ́mbà bàbá ò lọ́mọ báyìí ọlọ́run ah hey hey. ah ẹ ẹ káàbọ̀ sá. akásálí báwo ni. dáadáa ni sá. ṣé kò sí. ẹ àwọn madam tiẹ̀ ni mo fẹ́ rí torí mo ṣe wà yìí wọ́n yan àwẹ̀ fún mi wọ́n wá ní kéèyàn tó bírèkì àwẹ̀ pé èèyàn gbọ́dọ̀ jẹ fúrúùtù mo ní sí dandan ní fúrúùtù ni èmi tẹ̀ ní bóyá kí n wá ẹ̀bà wọ́n ní irọ́ ipe fúrúùtù lèèyàn máa kọ́kọ́ fi ń bírèkì àwẹ̀ ẹ́stéètì wa yìí dẹ́rì èmi ò rò ní fúrúùtù kankan ni mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ àwọn màdàm bóyá mo lè rí fúrúùtù nu fíríjì wọn. ṣé wọ́n lè so sínú fíríjì ni wọ́n mi ò lè so kó fi mílẹ̀ kó máa ah, ah, ni ọ̀gẹ̀dẹ̀ náà wà tí mo ti wá fúrùtù títí sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wọlé bọ̀ tẹ́tí fa ọ̀gẹ̀dẹ̀ yẹn ni mo ṣe ní kí n tírèsì yín lọ kó tó di pé bóyá dòdò lè fẹ́ fi dín ni àbí. so o oh, mind láti jọ gẹ̀dẹ̀ fi bírèkì. Ah, ah òun náà máa fi ń bírèkì ààwẹ̀ ẹ ẹ ẹ ṣe mélòó lẹni ń já mẹ. ìtì ẹ̀ kọ́kọ́ jẹ kan lójú mi náà. sẹ́rí ah, tó bá jẹ́ pé ó ṣeé ṣe ni tí ní àdúgbò wa tí wọ́n bá ní kinní ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀bọ ẹ ti dé gbọ́ ọ̀sùn rí àjọ máa ń rí ọ̀gẹ̀dẹ̀ mú káàkiri orí kan ẹ̀. túgbà tó jà kàn sí ọ̀gá ẹ̀yẹ farabalẹ̀ sẹ́rí ah, mo tẹ̀ ti gbàgbé pé ní tó máa sọ kéèyàn tó bíríkì àwọn mo bí àwẹ̀ lórí ọlọ́run ti gbà. ọlọ́run ti gbà gbà mm. tó gbà kò sí ó <laughs> gba gbogbo ẹ̀ mo jẹ́ kí máa gbé gbogbo ọ̀gẹ̀dẹ̀ jẹ́ gbogbo ẹ̀ tán. Ah, ọ̀gá wọn máa fi ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ mi rè mi yàtọ̀ sọ́bọ̀. jẹ́ bẹ́ẹ̀ mi fún ẹ mo ní kò jẹ́ jẹ́ tán. kí n jẹ́. Hmm. <laughs> ṣé o lè jẹ́ tán àbí. Ah, tẹ́bá tó ní níjọ́ tẹ́bá tó ń jáde bá mi ra pineapple náà wò. mo tún lè bá ìrọ̀ gẹ̀dẹ̀ náà bọ̀. Ah, mo rò pé banana ara ń lẹ́tìrà ọ̀gẹ̀dẹ̀ yìí. kò síbi tí mi ti tí mi ti lè rọ́gẹ̀dẹ̀ next time o máa ti ẹ̀ kọ́kọ́ jẹ eléyìí. ó jọ ọ̀gẹ̀dẹ̀ banana island torí ibẹ̀ kankan ni eh, ẹ bá mi kí àwọn madam tó bá yẹ ẹ pẹ̀lẹ́. Ah. ibi tá a fẹ́ gbé ògùn sí òbí dẹ́ ìwú bẹ́ẹ̀. ó jọ gẹ̀dẹ̀ kàsálí jọ gẹ̀dẹ̀ kàsálí jọ ìyàwó mi. Eh. ìyàwó mi ìyàwó mi ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ Kasali ti jẹ ọ̀gẹ̀dẹ̀ ó ti jẹ Kasali jẹ ó ti jẹ ọ̀gẹ̀dẹ̀ sẹ́ẹ̀ ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe. ẹ ẹ wo nọ́mbà bàbá náà mo ti ń tẹ̀ látàárọ̀ yìí kó lọ́ mi mọ́ kó tó ṣẹlẹ̀. ẹ tún try tún try tún wọn pè tún wọn pè tún wọn pè tún wọn pè ọlọ́run ṣe ah Kasali jẹ ọ̀gẹ̀dẹ̀. fi fóònù sí kó gbé fóònù tún wọn pè tún wọn pè wọn lè wà ní tọ́lẹ̀tì àbí kankan. ẹ ló sà ẹ ló bàbá èmi náà ti try nọ́mbà yín látàárọ̀ bẹ́ẹ̀ ni sà gate man wa sà kàsálẹ́ ó ti jọ gẹ̀dẹ̀ ó ti jọ gẹ̀dẹ̀ ah, bẹ́ẹ̀ ni sà mo rí dájú kó jẹ́ bẹ́ẹ̀ ni. Eh. ok ok eh, kò sí wàhálà kò sí wàhálà a máa kàn yín lára tán láìpẹ́ ẹ eh, ṣe sà ẹ ṣe sà. kò sí wàhálà àbí tiwa òkè nìkan tó sọ. Ah, wọ́n ní pé ká máa bọ̀ ni ká mú kásálẹ̀ wá. kí ni. ìyàwó mi irú ọ̀rọ̀ wo ni bàbá ń sọ yìí àkàmú ah, kásálẹ̀ wá àbí ti bá wò gbogbo wàhálà tí mo ṣe ṣe kókò sọ fún wa pé ká wáyàn tó máa jọ gẹ̀dẹ̀ ni pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe látàárọ̀ lórí ọ̀gẹ̀dẹ̀ yìí wọ́n á tún ní ká mú kàsálí bàbá àlàyé fẹ́ mu wá. sọ̀rọ̀ báyìí ọkọ mi kí ló tún ṣe sọ̀rọ̀ báyìí náà kí ló tún sọ ìwọ ló sọ̀rọ̀ báyìí ẹ̀ ẹ̀ àwa lámọ̀kọ́ tá à ń wà bẹ́ẹ̀ ni àwa and gbogbo mint la máa wá láti fi wá solution sí nǹkan tó sọ pé ká ṣe òun náà la máa ṣe. ara mi why you why you talking like this? how do we stoop so low láti lọ bá gate máa wa ká wá sọ fún pé ẹ eh, o mọ̀ kọ Kasali jọ pẹ̀lú wa lọ́dún sọ́dọ̀ babaláwo tó sì tó sì make sense. ṣé ìgbà mi ọkọ mi tó ń sún yìnbó ó dé ń sún yìnbó eh, kí kí ló mean by how do we stoop so low we stoop anyhow ah. yes we stoop anywhere ọ̀rọ̀ kú là ń sọ yìí náà ah àmín àmín àmín kò sẹ́ni tó máa kú láàrin wa ẹ̀ eh, so kó tó bá gbà Kasali today sorry o. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a yàdá sí. Ìwọ máa wòlé ṣe báyìí. Ah, ah, máa wúrọ̀ náà. Máa wòrán tiẹ̀. Ẹ ṣe fẹ́ lọ fògùn bá sọ mi. Ah, ọkọ mi, máa wòrán. Kasali! Kasali! Mo tí bàbá ní ká ṣe àṣe ìwò tún ní ká tún mú Kasali wá tí mo ti rò bá gbogbo nǹkan tó ń rùn lẹ́ẹ̀ máa tán gbogbo wàhálà tí mo ti ṣe látàárọ̀ ṣé wọ́n máa sọ fún pé àwọn fẹ́ kéèyàn tó jọ kẹ̀dẹ̀ wá ṣé máa mú wá àbí tó bá lọ jọ àwọn ọmọ kékeré ló jọ ṣé tó yẹ máa lọ gbé wọn wá nìyẹn ni kú ní gbogbo eléyìí. ẹ̀yin alágùnlóko ẹ̀yin alágùnlódò lónìí mo méwúrẹ́ sẹ́fọ́ kẹ́ẹ̀jọ́ jẹ́ má gbàtà sẹ́fọ́ ọ̀sán yìí àgbàtà nígbà gbọ́ pé mo gbòwìwì gbogbo tí n bá ti wí kọ́ máa ṣe o pínpín ni mo pín ẹ̀là ni mo bu yági kàkà mo jí lé ni mo fi gbá idẹ mo fi lo wọ̀lú ajíjẹyọ̀ oògùn ìjẹ́ mo ti pín tapá fún apá mo pín titan fún tan mo ti pín fáwọn tẹ̀tẹ̀ kú àwọn olótùú ìfẹ́ igi pọ̀ wọ́n sunkún oje ọ̀tá pọ̀ wọ́n yàgì sálẹ̀ òdòdó agbọ̀gbọ́n wo lè pọ́n mi gòkè odò adé abọ́ lóde ọ̀wọ́n rán agùnfà wọn mi ọ̀yàn ajígbégi igbó ní kéré kó ní ni àjò kìtìgbò ti du ọ̀mọ́mọ́ ẹni láṣẹ gbére gbèrà wọn kì í dímọ́ kọ̀ọ̀kan oyin wọn ò gbọ́dọ̀ tagbá wèrèpè wọn ò gbọ́dọ̀ jágbọ́n àjì ìjàkùmọ̀ tó rìndí ọ̀sán tí kóńdó mẹ́ta yá ni wọ́n fi ń jẹ̀bi ìrìn àrè kèrègbè òfìfó ó máa kó àṣẹ dànù kèrègbè òfìfó ẹ kó àṣẹ dànù. baabo ọsibi rè mú kan nù tí ń bẹ nù fun kọ rè fún ọ̀gá rẹ̀ kó èyí gan ti gbó kíákíákíá. ma lórúkọ àgbẹ̀kú àbòjú. jagogo orúkọ àparùn ikú tó bá kú àwọn ọ̀tá rẹ̀ ti gbà kú tó bá rú àwọn ọ̀tá rẹ̀ gbàrún. ikú rẹ̀ dọ̀la tó bá kọ̀là kọ̀là ẹnu ẹnu lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà ẹnu ẹnu kọjú bá ń lọ ọ̀kárì nǹkan kan ò tún ṣe ọmọ wọ́n ti gbé e lọ ará iwájú ti gbé e èrò ẹ̀yìn ti gbà á wọ́n ti gbà kú rẹ̀ kú wọ́n ti gba kú rẹ̀ kú àwọn náà ti gbó kábíyèsí olódùmarè. olókìkí olókìkí ọlá ẹ̀rù kí ẹ bá ní o àyà kí ẹ fò ní. inú ẹ̀ kan kò má sá lásán o àní bí lè ń kọ́. Kasali. Ah, náà látà. <laughs> ẹ wo ẹ ṣá ṣeun mi ẹ ṣeun mi gan ni. ẹ ẹ bàbá ẹ mọ gbọ́ mọ̀ dáa àì dúpẹ́ ara ẹni tó yẹ kẹ́yìn tẹ̀ tó mọ̀ dúpẹ́ lọ́wọ́ èmi kí n mo sì ṣe bọ́ ọ̀gá ni tí mo mọ irú àtàwọn náà kọ sí mi àjọ wúlò fúnra wa ni àjọ wúlò fúnra wa ni. Um, Kasali o ṣe gan fun nǹkan tó ṣe fún wa lẹ́nu sórí mo mọ lóore mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣọ́wáyé láti ìní ìlọ àti di family bẹ́ẹ̀ ni àti di kọ́kọ́ náà báyìí. ah bẹ́ẹ̀ o àti di family we are one bẹ́ẹ̀ ni. iṣẹ́ tún o <laughs> ó ní ara ń ta sí ń gbìnà ọ̀rọ̀ oní five hundred lèmi tiẹ̀ ní kí n lọ bẹ̀ tẹ́lẹ̀ pé káwọn five hundred náà pọ̀ half a million ni hmm. ẹ mọ iye màtẹ́ tí yín rà nù ẹ. Kasali ẹ láìkò wo. ẹ ti ajá kì í lọ́dọ̀ àwọn ẹbí wa ẹ ti ajá kì í sọ́dọ̀ ẹbí yín báyìí ẹ pẹ̀lẹ́ ma ẹ sì ẹ jẹ́ kémi náà tètè wọlé lọ torí àtàrò ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan ni o mo àfiṣe tì í. nítorí bá ní lápá láti fi rànmọ́ làkejì ẹ lọ́wọ́ òun náà la lè fi rànra wa lọ́wọ́ what are we what are we family for we are family friends ẹ sì ẹ pẹ̀lẹ́ ẹ tètè má wọlé lọ kémi náà kò sí wàhálà. ẹ ṣe gan-an. Ah, kò tọ́pẹ́ àmọ́ five hundred yẹn ni kí àwọn ọ̀gá gbàgbé. <laughs> ṣé iye báyìí. Ah. Ah. <laughs> ọ̀gá. Kasali. Ẹ pẹ̀lẹ́ sá. Báwo ni? dáadáa ni. ṣé wàá pa. àdúpẹ́ fọlọ́. Ah, ṣé kò sí. Ah, eh, kò tiẹ̀ kò ń ṣe nǹkan hmm. rẹpẹtẹ náà hmm. eh, lórí ọ̀rọ̀ àjọsọ wa òun ni mo wá rí yín fún. Hmm. ṣé mo pé ńgbà tá a dé ní alẹ́ àná o ní àwọn ọ̀rọ̀ tẹ́ sọ mo á rò pé à ah, twenty four hours o ti ń kọjá ìgbà tílẹ̀ mọ́ mo rò pé máa pè mí ńgbà tí ń gbọ́ nǹkan kan látọ̀dọ̀ yín mo tún wò pé pẹ́ ọ̀sán náà mo wá rí i pé à ní tún sú lọ kí ilé ní tẹ̀ tí ń sú lọ kọ́ ilẹ̀ ti sú nítorí èmi gan ò ní pẹ́ lọ bọ́ aṣọ security kí n wọ night gown mi kémi náà sùn ah, ṣé bọ́ọ̀gà tiẹ̀ sọ pé àti dẹ̀bi bóyá ah, ah, kémi náà ti fa kéètì kù ní ibi security room yìí mo sì mọ̀ pé àwọn yàrá tó wà ń bíbà ó tó bíi mélòó kan bíi méjì sí mẹ́ta ẹ kàn bá mi wá àwọn tí wọ́n máa bá mi ṣe é síbẹ̀ kémi mú fù sí inú yàrá ńgbà tó jẹ́ pàtí dẹ̀bi kí èmi dẹ̀ gba security mi kí n gba security mi kí yẹn mọ Kasali kí yẹn mọ ṣiṣẹ́ òun ni mo ní kí n wá fún. Kasali ọ̀gá. kí bá ẹ tún yàrá kan ṣe kó a máa sùn síbẹ̀ nínú ilé. àbí èèyàn sáà nígbà kẹ́bí ẹ̀ sùn ta èmi náà lè lálejò ọ̀gá mo tún fẹ́ sọ tuntun fún yín mo sì wà mo ní ọmọ tó jẹ́ pé mo ti fún lápọ́tímẹ́ǹtì wúkọ <laughs> torí ẹ̀ mo ṣe ní ká ṣe é sí yẹn. ká ṣe é sí bí ló ti fẹ́ lò Kasali sórí òpin ni like ṣé torí pé ìkan ṣẹlẹ̀ láàrin ìmọ̀ àti ẹ̀sìn o ò fẹ́ mọ lẹ́bù ẹ̀ mọ́ o fẹ́ kúrò nípò gateman tó ń ṣe fẹ́ bọ́ sínú ilé kémi gba gateman mi síta sọ́dọ̀ nìyẹn ṣá. jọ Kasali iṣẹ́ wo ni mo gbà ẹ́ sínú ilé ìkó wá ṣe. I'm a security man mhm. normally ti security man normally but ìgbà tó dẹ̀ yà àdìẹ bí okùn ẹbí ọlọ́mọdé ọjà hmm. kọ́lá bọ́tẹ̀ ní kémi jókòó kí n wá wo sí ah, wọ́ọ̀dù. Kasali sí wọ́ọ̀dù kọ́ o oh, like why word kí ni problem ẹ Kasali kí ni problem ẹ kí ni problem ẹ now wa mọ̀lẹ́bù ẹnu lè yìí o ti bẹ̀rẹ̀ sí máa piss me off kí ló dé kí la ti sọ kí la ti ṣe kí lè máa kí ló wà láàrin èmi àti ẹ kí ló kí nìkan náà tó tó ti fún ipò kọ̀dé wọlé kó wá bá mi sọ̀rọ̀ ẹnìyàwó wà tó ń gbọ́ fẹ́ kó wọnú lé nú Kasali má jẹ́ kí n bínú sí ẹ. ṣé mo wo kẹ́bí yín sùn tàkọ́rọ́ five hundred náà mo tiẹ̀ tún wò pé ah, kọ́dà inú owó yẹn ni mo ti fẹ́ ṣe wúbà fọmọ tó ń bọ̀ èmi ò ẹ̀ tí ì ṣe wúbà kí ni mo sọ fẹ́ lánàá pa ọ̀rọ̀ five hundred ṣé mi ò ní pé kó calm down ah, kí ló tó ń sìn mí lówó. ẹ mo rí i pé twenty four hours ti ń kọjá. ṣé ṣé mo jẹ lówó ni ṣé ṣé o yá mi ní five hundred thousand ṣé bẹ́ẹ̀ mo promise yẹ ah, àbí ṣé o yá mi lówó ni ṣé mo yáwó lọ́wọ́ ẹ̀. nígbà tí n ṣe pampe èmi ò lè yá yín lówó. ẹ so kí ni gbogbo kàtìkàtì tó ń sọ lẹ́nu tó ń sìn mí lówó o bẹ̀rẹ̀ sí sìn mí lówó so ti bá lálejò náà tó ṣe máa máa sìn mí lówó lójú ẹ̀ náà nìyẹn kó tó ṣe ṣe é síta jàre ìtẹ̀ ló ń ṣe é gan-an torí rẹ̀ tí ẹ̀pù yàn sí i ó di pé kò. ẹ eh, ẹ̀yin náà lẹ sọ pé ẹbí ni wà ní mo ṣe rò. ẹ ti bá ní jẹ ibi tó bá ní ìrẹ́pù mo lè yẹpẹ o ní pé kó a máa sùn tìmí ni o bá ní kí kóònù yàrá mi kó wá sùn síbẹ̀ ni. Ah, ọ̀gá ẹ má jẹ́ kó kun ẹ̀bí jà ẹ má ja òkú. kíkó tó ṣe iṣẹ́ dànù jàre. ó ti yé mi. kí dẹ̀ ló kí ni gan gbé little help tó ṣe fún yàn ni ó di pé kó má ti yàn lọ́rùn mọ́. Ah, eh, eh, èmi èmi mo tún rí tuntun tuntun lélẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pa àjọpá àjọkún tí wọ́n dánu mọ́ránmọ́rán wọ́n sì sọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́ kí ló táwọn èèyàn burú báyìí náà tọ́ba fẹ́ gbàwọn ẹ̀ bàbá ìwọ̀n máa sojú àánú tọ́ba ti yọ tọ́ba ìkàkùn níwọ̀n wọn dì mọ́ ẹ mọ̀ gbà mí àbí kí lórí ọ̀rọ̀ tájọ sọmọ ni ẹjọ́ yìí kọ́ ẹnu ẹ̀ lájọ wà ní tí ìbò lówó nu ẹ̀yin tó jẹ́ pé 나중에 아. ah kí ló ń sàṣì àwọn báyìí ní ìsìn báyìí ẹ ẹ ṣé kò wo táìmù tó ń pè mí ni olùsẹ́ ó lè jẹ́ kó fẹ́ tọrọ owó ni èmi gara nǹkan mi ò èmi ò lówó ni ìlówó tí mo lè tẹ̀lé fún yàn kankan ní ìsìn ẹ àṣì àwọn kí ló ṣẹlẹ̀. ẹ bọ́dá mi Kasali ibo lẹ wà ẹ wọ ẹ tètè má bọ̀ kí ló dé tó ń sunkún tá a nà. dádì ti kú o dádì ti kú o dádì ti kú o. bá mi ṣe kí ni wọ́n kú kẹ̀ nígbà wo nísinsìnyí irú kú wo ló pa wọn. wọ́n ah! níṣẹ́ ni dádì ti kú ẹ má má bọ̀ ẹ má má bọ̀ pẹ̀lú gbogbo orin kùnrin tẹ má rìn káàkiri ẹ má má bọ̀. àbáṣe àwọn bá mi kú kẹ ye, ye, ye, ye. yé Ye. yéé ilé sì ti ah ooo kí ló dé tí kò ń sọ fún yàn kó tó máa mọ àwọn yẹn náà àwọn akẹ́sà yìí dé wọ fámìlì yẹn wọ́n dẹ̀ máa mú wọn lọ ẹ máa ìfọ́ọ̀mù àwọn ẹni tí wọ́n lò kú before you take it. ẹ lọ pa ibo lẹ wà dáàdì ti kú dáàdì ti kú láìlẹ̀ oṣù wo la ń gbé mo ní dáàdì ti kú ẹ sọ pé láì ẹ má bọ́jọ èmi ní kí lọ dáwọ ẹ má bọ́ lẹ́jọ́ ẹ mú mú lé ẹni kí bá sunkún mi ò ṣe ní sunkún mi ò ní sunkún báwo. Ah, ẹ wo ọ̀gá ah, problem ti wàhálà ti wà wàhálà wàhálà ti wà o another problem don happen. Ah. Hey. hello sir. ah ọ̀gá wàhálà wà wàhálà wà wà. Ah, Kasali. sa. kí ló ṣẹlẹ̀ ṣé o tún gbé mọ́tò fún ẹ ni. ọ̀rọ̀ mọ́tò tiẹ̀ kọ́ nílé. kí ló mo ti di babu. abúlé di tù ti wáyé. kí ni gbogbo kàtìkàtì tó ń sọ kí ló ṣẹlẹ̀. mo ṣe rìsífù kọ́ ọ̀tọ́ nísinsìnyí láti ọ̀dọ̀ ẹ̀gbẹ́ àbúrò mi ló pè mí wọ́n sọ pé pọ́pùsì mi bàbá tó bí mi wọ́n ní kùtìláwọ̀ jẹ láìpẹ́ yìí náà jákun. o lose bàbá yẹn. <laughs> i lose it. Ah! pẹ̀lẹ́ oh, pẹ̀lẹ́ oh, oh. Eh, eh. má sunkún sórí gbogbo ẹkún tó ń sun yóò kò lè gbé wọn padà. i'm not crying. yeah don't cry okay. Eh, ah. bí kí ni èjì ah ẹ tún máa wọkú bàbá wọ́n dín ní oṣù kan ní etí tú ká ní wọ́n lo mọ́tì ìjà ní etí tú gírígírí ẹ̀kan sí i. Ah, òkú ẹ̀bà nìyẹn ètùtù láyé náà ó pọ̀. kò sí bí àgbàlagbà yẹn ti fẹ́ dàgbà tó nìyẹn onífẹ́ kan lọ. it's okay it's okay it's ah! okay má sunkún má sunkún pẹ̀lẹ́ mo understand tí wọ́n bá lose èèyàn ó máa dùn yàn okay just just calm down ṣùgbọ́n o máa ní láti lọ rí wọn nìyẹn. Ah, mo gbọ́dọ̀ lọ. ṣé alẹ́ ìlú fẹ́ lọ àbí ọ̀la. Ah, àárọ̀ la ló máa jẹ́ torí wọn lè sin wọn lálẹ́ wọn sì kú alẹ́. Eh. okay okay okay pọ̀ sí nǹkan ṣe transfer sí ẹ torí mo mọ̀ pé ọ̀nà máa ní ìdòwò láti ṣàwọn one or two things. bẹ́ẹ̀ni. Uh, máa send bíi twenty thousand sí ẹ. ẹni. máa send twenty thousand sí ẹ. Ah, ẹ ó kèké tí ẹ kọ́kọ́ fi yẹn wọ mọ́tò lọ nínú ká lè mọ̀ bí a ṣe máa yanjú ọ̀rọ̀ mm. olókùnrin ẹ ṣeun gan. ẹ má bá mi pe àwọn ọ̀rẹ́ yín náà pé tọ̀ torí wọ́n lè fẹ́ máa sọ òkú kí wọ́n kẹ́ sọ pé òkú ẹbí ni pé so ká lè mọ̀ nǹkan tá a máa ṣe ni mo ní kí n sọ fún mi. kò ní pé bàbá ẹ̀ kú ni mi ṣe máa sọ̀rọ̀ mo mọ́kàn tí mo lè sọ sí ẹ̀. ó ló kàn rẹ́ mi pé bàbá tiẹ̀ kú. ẹ bàbá sàṣì ṣètè ìsìnkú ẹ̀yin lè máa jẹ́ bàbá sìnkú torí orí yín ni gbogbo ẹ̀. ọ̀la ni mo fẹ́ lọ. it's problem. ah mi ò kàn wá mọ̀ bóyá wọ́n ti ra wáyé tuntun máa fi sí wọn àdúgbò sínú àdí problem tí mo tún ní báyìí nísìn. Ah, ó dẹ̀ dìjẹ́ eight days wọ́n máa fẹ́ ṣe ọlọ́jọ́jọ́ wọ́n á fẹ́ dín àkàrà wọ́n á dẹ̀. it's problem má worry with ah màá lè mọ nǹkan tí màá jíṣẹ́ lé olórin wo lẹ fẹ́ bá a pè gangan. ṣó wà ókè ó tó wọ McDonald's rí. bàbá láìkì sàn yáà dé ni. màá sẹ́yìn ló ṣe èlé lọ fún ya white ó jẹ́ red náà lẹ́yìn fẹ́ẹ́ sí. n tó kù ti ẹ gbé o. ẹ̀fún lọ́mọ alájẹrẹ dẹ́ èdè ọmọ alájẹrẹ òde àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe ẹrú olúfẹ̀ wọn kì í bọ́mọ olúfẹ̀ jìyà o èdè ń bá ṣe ògbọ́dọ̀ hun mi torí inú kì í bí babaláwo kó fi ajá bọ ẹ̀fà inú kì í bí adáhùn ṣe kó fi ẹlẹ́dẹ̀ tó a kì í bínú ọmọ ní láti náà bọ́lẹ̀ nìkan ọ̀gbọ́dọ̀ bínú àlàáfù kó ti náà bẹ́sẹ̀ òkè a kì í bínú alápàdé nìkan ti náà bojú olódùmarè. ara fún mi náà mo sọ bẹ́ẹ̀. alo. hello bàbá ah, arámìdé àbí kí ló porúkọ ara rẹ mo fẹ́ pè ọ́ náà ni mo rí tí kinní rẹ tọdún yìí wo àpẹẹrẹ kí ni ìwà àtọkọ rẹ rí mọ́júmọ́ òní èmi ò rí nǹkan kan sá o mi ì rí nǹkan kan sá àpẹẹrẹ mi ì rí nǹkan kò lè dá lójú pọ́pọ́ mi gan rí nǹkan kan torí mo tó bá rí anything ni a ti sọ fún mi. <sighs> Eh, bóyá mo máa bí léèrè mo máa get back sí sá mo máa pè yín láìpẹ́. ọ̀yà ọ̀yà rèébí léèrè rèébí léèrè kíákíá kíá. ok sá. bí léèrè. bẹ́ẹ̀ trouble. Oh, okay. Ah, ṣé kò sí? Kò sí nǹkan kan. Bàbá ló pè mí sí. Okay, kí ni wọ́n wá sọ? Wọ́n wá sọ pé ah, ṣé àrí àpẹẹrẹ kankan láti àná tá a ti ṣe gbogbo nǹkan tí a ṣe. Wọ́n wá sọ fún wọn pé èmi ò rẹ́ ní àpẹẹrẹ o, mi ò lè rọ́ bọ́wọ́ náà rẹ́ níbi àbí. Àpẹẹrẹ, àpẹẹrẹ, àpẹẹrẹ. Ẹ̀jọ̀ ṣé wọ́n wá specific? àbí báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà. ẹ sọ alẹ́ ìmọ̀ àpẹẹrẹ tó ń sọ. mo sọ pé ẹni àpẹẹrẹ. Ah, èmi ò rí ẹni àpẹẹrẹ ó tẹ ní ìtẹ́mi tí ẹ fẹ́ wá sọ fún ẹ gan nínú ilé ah, Kasali eh. èmi àti ń sọ̀rọ̀ nílé bẹ́ẹ̀rùn ó wá sọ fún mi pé dájú òun kú ṣe nǹkan tó bá yẹ àgbàlagbà tó bá yẹ kó yẹ dára nù. Eh, eh, ẹ ìwọ náà kànú ẹ kàtí ẹ kú. ọ̀rọ̀ kànú ẹ kò lè lè jàre ó lè jẹ́ pàpẹrẹ tí bàbá ń sọ nìyẹn náà. Ah, ah, ah, aṣíwájú àpẹẹrẹ oh, kí ni connection ṣé bàbá Kàsálí ló jẹ ọ̀gẹ̀dẹ̀ ni kí wọ́n ṣe wá jẹ́ pé. òṣèré báyìí ló ń ṣe báàbò àwọn olùṣèré báyìí ọ̀rọ̀ ẹ nígbà míì ó máa ń ṣe ní bákanbákan. akéde is àpẹẹrẹ irrespective àpẹẹrẹ is àpẹẹrẹ. what's the connection. hold on ṣáà lè mi call baba. Eh, calling na o dey fẹ́ pé but I hundred percent sure pé kò sí connection there stress ara. ẹ rà sà yes sà. bẹ́ẹ̀ ni sà mò ń bi ọkọ mi léèrè náà ń sìn ni ah, ó bá ní gateman wá wá bá òun bó sọ fún un pé dájú òun kú wọn ò kúkú má jẹ pápẹrẹ tẹ́ ń sọ nìyẹn. ńlẹ wá bọ̀ mọ́ra lẹ́ẹ̀tètè jẹ́ kí n gbọ́ wò òun náà ni àbí èmi náà wo bẹ́ẹ̀ náà sà. Ah. sọ wá rókù wọn ò gbọ́dọ̀ síyàn. ẹ sá. a ò sì wo lọ sí wọn ò gbọ́dọ̀ sí ẹ máa rúbọ lọ́dọ̀ mi ni o. òkú dádì kàsálí pé kó má sin òkú dádì kàsálí sà. Ah, ah. wọn bá iṣí àkúfà ni gbogbo tó kó wá sáyé o tí ó ń jọ ọkọ rẹ lójú yóò padà jẹrà sínú ìhòòlẹ̀ ni. Ah, rọrọ wo nìyẹn. kọ́ ṣáà má sin òkú wọn àbí ká máa gbé bọ̀. gbé kí ni gbogbo kò sí wàhálà sà. kò sí wàhálà àbí síbẹ̀ òun kí ni nǹkan tó ń sọ. Ah. a ní sọ̀rọ̀. ẹ ló bàbá bàbá káyọ̀dé ló sọ̀rọ̀ sà. káyọ̀dé. ọmọ irú ọ̀rọ̀ wo lẹ́yìn sọ yẹn sà kò sọ̀rọ̀ orúkọ tẹ́ ẹ sọ sà wọ́n ṣòkú bàbá mi. ọ̀ ń bí mi lẹ́rìí pé ṣòkú bàbá bóyá òkú bàbá rẹ ni bóyá òkú bàbá rẹ kọ ìwọ jẹ kán sí. ẹbí sọ ma gbé kí ni wá kí ni kò tó sọ náà bọ́ọ̀lù ẹ fẹ́ gbé ẹ wo bàbá ó máa lé o òkú olókùn ni bọ́ọ̀lù ẹ fẹ́ sọ fún ọkọ má ti òkú wọn. mi ò máa ń pa rẹ̀ wọn ò gbọ́dọ̀ sí mọ́ mà tá bá ti sí ayé rẹ̀ bàjẹ́ po mo sọ bẹ́ẹ̀ fún ọ àníwò kí ṣe ìgbọ́kọ̀ tí mo sọ ni òkú Kàsálí bàbá Kàsálí. ìwọ jẹ́ kán sí ọ̀ tí ì Ah! má bá mi jiyàn má bá mi jiyàn tó gbọ́ Bashad. gbé wá a máa gbé wá sà a máa gbé wá. ọmọ ní àfikà gbé wá ọmọ ní àfikà gbé wá. ọmọ gbé lọ níwọ̀n la ṣe fẹ́ gbé lọ. báwo la ṣe ní gbé lọ. wíwọ̀ wo ló sọ yìí ah. wíwọ̀ wo ló sọ yìí sọ fún mi ah. òkú olókùú báwo la ṣe sọ fún ọkọ bá sọ fún wọn ọjọ́ yìí lọ́mọ fi jókòó a máa ṣàlàyé fún wọn náà ni. bọ́ọ̀lù sí sọ̀rọ̀ bí ó dé báyìí sórí ẹ̀ pé ṣá ẹ̀ pé. orí mi pé kò ní òun pé òun pàmẹ́ sórí ẹ̀ pé. orí mi pé ọkọ̀ orí mi pé ni a máa gbọ́kùn yẹn lọ nù. bẹ́ẹ̀ ni àlọ́. ok ká lọ bá Kasali gírí ká sọ fún. a máa gbọ́kùn. òkú dáàdi Kasali yẹn. are you okay? No, you're fine. What are you saying? How? How do we do that? Ọ̀gá mi ò láìkẹ́ o. Ẹ ò láìkẹ́. Báwo la ẹ̀ fẹ́ sọ fún wọn?

mo sáré lọ gbé wọn ni kí máa gba league die minute almost some match draw draw draw Man City ó dẹ̀ fún wọn gbàjú ó dẹ̀ gbé league lọ tí mo dẹ̀ ti bet tí wọ́n bá ya olórí burúkú why suddenly Man City àjáde eh, ah, eh, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹkún bẹ́ẹ̀ ń jàre ah, ẹrú pàlàpàlà lẹ́ ń sọ yìí ẹ mọ̀ ìdí tí mo fi dúró tì í látàrọ̀ pé kí n ti ẹ̀gbọ́n tẹ fẹ́ sọ bóyá yín pick one or two tí ó ṣe wá láǹfààní bá ṣe sin bá mi kí lóòrò Arsenal fi kọ ọ̀rọ̀ òkú bá mi báyìí nìyẹn why are you trying to mix it up. ṣé ṣe bá bẹ́ẹ̀tì tí mo bẹ́ẹ̀tì ká ní ọlọ́jẹ bẹ́ẹ̀tì yẹn ṣé òun kọ́ ló máa gbé owó wá tá a máa fi sòkú bàbá ni. ní ìsìtẹ́ ìrówó bẹ́ẹ̀tì gbà sáà ronú ọ̀nà míì ni. ẹ ọ ni mo sọ pé why suddenly Arsenal just ah, oh my god oh, oh. my. ẹ wọ ti ẹ dákẹ́ inú ilé ni mo ti ń gbọ́ yín kẹ́ ń sọ̀rọ̀ tí ò yẹ kẹ́yìn ọkùnrin ẹ̀yin géńdé ẹ̀yin olórí ẹbí àkọ́bí àti kejì ẹ̀ ń sọ̀rọ̀ tí ò yẹ mí lásìmọ̀ ògo yẹ kí n máa sọ lẹ́nu so ẹ̀yin ò ní kankan tẹ prepare fún ẹ̀ ná pamọ́ kankan bí kankan ẹ̀ ná jẹṣẹ́kù tó jẹ́ pé owó bẹ́ẹ̀tì lẹ́ ń suggest lẹ́ jọ́ ń plan bẹ́ẹ̀ ṣe máa fi sin bàbá mi ṣójú òtí ẹ̀yin ni ah. tójú òbá tì yín ojú tèmi tí mo já bro yín àti pàápàá tẹ̀yìn bá ronú ẹ̀sìn tẹ ronú ẹ̀sìn jinlẹ̀ hmm. téèyàn bá fi owó tẹ́tẹ́ sin èèyàn tó ń tọ̀ wọ́n bọ̀ lọ́hùn lé. Ah, ah, sọ́dọ̀ ń travel ni. ṣé a fẹ́ràn òkú bàbá mi ráre lọ́rùn ni. èwo la fọ́rọ̀ òkú bàbá ráre lọ ibi kan kọ́lé wo àtọwọ́ lọ́wọ́ àtọwọ́ ẹni ọlọ́run máa fi kàn wọ́n yàn èwo ni wọ́n lè fowó bẹ́ẹ̀tì sìn. bí ká fowó bẹ́ẹ̀tì sìn òkú kọ́ ni mi ò fara mọ́. ọ̀dà ah, mo ti gbọ́. ẹ já lọ gbà lónìí ká fi sìnkú bá mi. ẹ ṣe kọ̀ fẹ́ ta. ọ̀gá mi ló fò ní gàrí. ẹ ló sà àwa àwa nìyẹn sà ẹ ṣe dọ́tà adúpẹ́ àwọn àbúrò mi wà wọ́n wà ẹ ó kí wọ́n yọjú sí àwọn mọ̀dámú ńkọ́ ẹ bá ń kí wọn ẹ ẹ ó dà ẹ ṣeun gan sa ọlọ́run mọ̀ bùsà kò ní náà sa ẹ ṣe ẹ ṣe òun náà gan làwa náà yanjú lọ́wọ́ ẹ ṣeun ẹ ṣeun ah, ah. ṣe é rí pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ ah, ẹ sọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ ti yín nù jàre ah, ẹ sọ̀rọ̀ jọ. Ah. ọ̀gá mi ló pè mí nìsí wọ́n ní kí n wá yí pé àwọn fẹ́ fi àwọn sáà fún mi lówó sáyé àwọn fẹ́ fi sọ̀pọ̀tì òkú bàbá mi. ẹ̀sìn ọ̀hún mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀gá mo tọ́pẹ́ ó máa bù sí àpò ẹ̀yìn náà sẹ́rí ibi tẹ́ tí wọ́n mú owó yìí ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò. àmín. a ah, orí lẹ́sẹ̀ ẹni tó lè ṣe orí báyìí àà ah, ah, kò wọ́pọ̀ mm-hmm. five hundred kí èèyàn tó wá jọ ní five hundred yìí ó ti di mílì kan nù ibi tí èèyàn bá ná mílì sí ní patí irú pati bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní party after party after party after party. ah àdúpẹ́ àní fi rọ́gbà. kò ah, sí problem ṣòrí Kasali yan gidi ní ẹ̀sìn ah, mi àmì ìgbọ́dọ̀ máa support. Ah, ẹ̀yin mo rí ni àmọ́ yẹ́lu mi tí o mọ̀ mo rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣòrí mi ìwà fẹ́ kó jẹ́ ẹni tó yẹ pé ó máa náwó tán lórí pati tó mo á rò lọ́kàn ara mi pé tí bá fún ẹ ní one million yẹn tó bá lọ sí pati o máa ní ìdòwò lákàntì náà àbí mm. àtúbẹ̀rẹ̀ ọ̀zù ni. no no máa wọ ọ̀zù ẹ̀ náà ìṣe gate náà ni so máa fún ẹ ní additional five hundred thousand so máa fi sí account ẹ̀ ní wàá lè ní owó làkàtà oníṣẹ́ pé ònáwó pàtí tán ò wá lówó ṣàǹṣe bàlàbàlà kiri sọ ìyẹn ti kúrò lọ́rọ̀ ẹ̀. a jẹ́ one point five million. bẹ́ẹ̀ni ah one million fún pàtí five hundred sí account ọlọ́mọ sì dárò kù ní ẹbí wa mọ́ èèyàn sálẹ̀ mọ́ gbàdúrà káwọn ẹbí yẹn máa kú tó bá jẹ́ pé òní ọmọ yọ̀wò èmi mọ̀ pé kó ọmọ jáwó bẹ̀ yẹn tó bá jẹ́ pé mo mọ̀ pé ọ̀rọ̀ ló kú dé ni ṣé bí èèyàn mọ̀ ah kalẹ̀ ẹ̀rọ ló kú tẹ̀ sanwó báyìí ni mo lè pa gbogbo ẹran àdúgbò wa tán ah, ah, ah, ah. wọ́n bọ̀ tó mi nà èèyàn ní hmm. ẹ̀sìn mo dúpẹ́ e, e, mo sì mọ́ lórí èmi o sì sanjọ́ fún yín. <laughs> Eh, ṣé wàá rí Kasali um, ó ní nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. sẹ́yìn bẹ́ẹ̀ ni ah kí ló tún wá kí n ṣe fún tẹ́sẹ̀ mọ́ sọ kò sí nǹkan tẹ́fẹ́ jẹ́ iṣẹ́ tí mi ò ní sí iṣẹ́ kí mo gbà kí mo wà fún yín fún ah tó rọrùn ni kéèyàn tó lè fún yàn ní one point five million ẹ̀yẹ́ ẹ̀ mọ́sẹ́ ọdún téèyàn fi ṣiṣẹ́ kéèyàn tó lè one point five million ẹ gbogbo sẹ́kíṣẹ́ tó bá wù ní ẹran mi máa jẹ. Ah, ah, ah. wàá jẹ ṣùgbọ́n iṣẹ́ ilé yìí báwo mo ṣe fẹ́ sọ náà. ẹ sọ kí n sọ máa sọ náà ni máa Kasali. Hmm? Hmm. Màá sọ́nà ni. Ọ̀rọ̀ tóbi kéèyàn fọ̀bẹ̀ bu ọ̀gá. Kò sì sí tuntun kan lábẹ́ ọ̀rọ̀. Èmi pẹ̀lú yín nù. Sori Kasali. Hmm? Ah! Ẹ̀jọ́ sori òkú dáàdì yẹn máa fẹ́ kí wọ́n jẹ sọ. Ṣé bí wọ́n lo dàgbà dùnú? nínú àwọn ọmọ tí bàbá bí. èmi náà wà lára àwọn àgbà àgbà tún ni mí àmọ́ tẹ̀ mọ̀ pé bàbá tó kú náà kì í ṣe pé àwọn náà ní ní àwọn ọ̀wọ́ tó tẹ̀lé wọn lẹ́yìn ẹbí máa wà ó kàn yẹ pé ọ̀rọ̀ ẹbí sẹmọpọ mọlọkù àwọn ẹbí gan máa ń béèrè lọ́wọ́ mọlọkù ni pé ẹja béèrè lọ́wọ́ mọlọkù báwo lẹ ti fẹ́ sọkú yìí o báwo lẹ ti fẹ́ ṣe o ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà. ọkẹ sọ ẹni tí tó bá sọ náà wọn máa ṣọwárí òkú dáàdì yẹn jọ jẹ́ ká gbé òkú dáàdì lọ sí ọ̀dọ̀ bàbá má jẹ́ ọtí ìsìn wọn wọ́n fẹ́ sin wọn máa ń sí ìsìn wọn jẹ́ ká gbé wọn lọ sọ́dọ̀ bàbá. ṣé dáàdì tọ̀dọ̀ yín náà ti kú ni. dáàdì mi ò kú. ẹ ò kú dáàdì wò lè wá sọ. Kasali nǹkan tí mo sọ yé ẹ ó yé ẹ jọ òkú bàbá tó kú yẹn ìjọ jẹ́ ká gbé lọ sọ́dọ̀ bàbá bàbá ní ká gbé òkú ìrìn eh, eh, wá eh, one ninety five wà lẹ̀. ẹ jọ ẹ jóná. sọlórí burúkú ni sorry ah, ẹ má bínú pé mo ìrọ́kùn tẹ ọ̀rọ̀ yẹn ó fẹ́ wá strange sí mi ni o ah, àbí ẹ wá o ẹ wá o ọ̀rọ̀ yìí ti fẹ́ máa jọra wọn ọ̀gẹ̀dẹ̀ ọjọ́ kejì lọ́lé bàbá bàbá pé wàá wọ́sà dún bí orò àìpẹ́ náà náà pè pé bàbá ọ̀gá aṣọ́gun owó lẹ́sẹ̀ ẹ ṣùgbọ́n nǹkan tẹ́ sọ yìí ti ń dógun owó ṣé ẹ bàbá ogun owó tí bàbá tèmi náà ní kẹfì lè gún wọn. àṣàlẹ̀ mi ò ṣògùn owó tí bá ṣògùn owó jẹ́ kó ju báyìí lọ. ẹ má sọ bẹ́ẹ̀ pé ó yẹ kó ju báyìí lọ jáde ó ní sáìsì ogun owó ọ̀rọ̀ yín ti yé ẹjọ́ kí ni pàtì tí ẹ fẹ́ lò lára dáàdi mi náà láìsòkò India ṣé ká sun wọn ni ká má sin wọn. tí bàbá ló ní ká gbé wọn wá. kẹ́ gbé wọn wá ẹ̀yin àti bàbá ẹ̀ ní sóríire papọ̀. torí one point five million bóyá kẹ́ ẹ̀ dánwó yín ẹ fẹ́ rí inú oògùn wo yín. aṣọ́gun wo lè ṣe ọ̀gá. kí ló dé tí sọ́ọ́dí kì í sáko lórí mi ń gbà yẹn náà ọgbọ́n ọgbọ́n ọgbọ́n mo ti gọ̀. sani má pariwo má pariwo. ẹ fẹ́ ra òkú bàbá ní one point five million. ṣòkèrè ṣe ìfisí fún ẹ kẹ́rin sí ẹ wo ṣe wá rí fúlẹ̀ tẹ̀sí gbogbo àwọn aráàlú ní ọmọ ta sí tìlẹ́fì gbogbo àwọn ẹbí wa ni máa kó wa. ó ti tó tí àwọn ẹbí wa bá débi ẹ máa ráwọn tó ń ja kickboxer àwọn tó máa fi blow fọ ilẹ̀ a ní dọ́kì master o tó bá ti mọ̀ gbogbo yóò tó máa a ti gbàgbà táwọn jàkísà bá tó bá fún yín fọ̀nà ẹ̀yọ̀ kaba yìí gbà ẹnu yẹn abẹ́jẹ́ dànù ẹ̀yin ẹ̀fẹ́ mi bàbá ti wà rí inú òògùn orí bàbá yẹn ti burú ẹ̀yin ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe lọ́pàá bàbá ti ń kẹ́ gbé lọ ọ̀gá má bínú má bínú. aṣọ́lógún owó nìyẹn ooo oh, blood money mo dẹ̀ tiná nu owó yẹn i spend blood money obìnrin lẹ́nu ni àbọ́kùnrin aya lẹ́nu ni àbí ẹ̀yìn fẹ́lẹ̀ tẹ̀sí fẹ́lẹ̀ tẹ̀sí àṣírí yẹn ti tú èmi èmi tí máa bá yín fà ẹ̀ máa ah! ọ̀gẹ̀dẹ̀ mo lè ra ọ̀gẹ̀dẹ̀ yẹn padà wá fún un ọ̀gá ẹ̀yìn so you are doing research money.

àwọn ọmọ wa níbi ń pa mí ara jẹ ọ̀rọ̀ àmọ̀là funfun méjì àti ìṣe ìran mẹ́ta ṣé kí n pa yín lòdì ọ̀run. láṣọ pàlú jẹ. ṣé láṣọ pàmí ṣé kọ́ ẹ̀kọ́ nù kó láyé bẹ́ẹ̀ kó òògùn méjì tẹ̀ wọ́n jẹ́ kí wọ́n tún kúnlẹ̀ lórí. ó sì rábàlà jẹ lápọ̀lù ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ṣùgbọ́n á dẹ́ akákọ̀ọ́dínkù. ẹ ẹ ẹ kú ọ̀rọ̀ ẹ̀wọ̀n bush tó ṣe níbi ìsìn sọ èrè ẹ. ó padà wálé láti wá bomi ara kó tó lọ síbi tí mo rán ẹ jọ ta ni ò bá rí òun ọjà bí ò ṣe wọn. mo lọ pìtìpìtì tí ó pìtì ara rẹ ni ìdí tẹ́ fi ń bá mi pìtì ni. ó padà ìdààmú àdúgbò mi èmi ìdààmú àdúgbò mi wàhálà wàhálà wàhálà. kí ni kí ni ìtumọ̀ yẹn. nígbà ń pàmù tó ń pàmù ọ̀ ń pàmù mi láti ìsàlẹ̀ dókè ṣé mi ló ní pàmù ẹ. ìgbà tó fẹ́ kúrò ní ìlú yìí àṣé tó ṣe máa dé délé dáadáa. àwọn ńlá ni mo jí mo gbọ́ wọn lágẹ̀ẹ́gẹ́. àgbà wo lèmi náà láàrin àwọn àgbà. ṣé kí n gbé ọdẹ bẹ̀ sọ́wọ́ àpò òbí o jẹ́ gbogbo àtàìsẹ̀ báyọ̀ sangono kò lọ fíjọ artist yọ̀ǹgì dù olójúdí wọlé dù lọ fíjọ yọ̀ǹgì dù. oúnjẹ pé àdó gbin ló tu di zoo. Tántọ́kù. Ẹ má tún bàbá. Wọlé ìdókò. Ìmọ̀ọ́mọ̀ bàbá. Ojú bàbá rẹ fọ́nù. Ẹ bàbá. Ṣé bàbá máa wọ̀ sọ́yìn lóko nǹkan kílẹ̀ bẹ́ẹ̀? Ẹ pọ̀ ni. tètè kọ́ mi. bọ́díjà rẹ wájú rẹ ṣé bọ́díjà kọ́ lọ́ọ́ pa everybody ni. ó ní ọ. orúkọ ah, tí mo fẹ́ pèrè àmì tẹ́lẹ̀ nù. ó ti fẹnu kọ bẹ́ẹ̀ ni. Ah, láì sàdìẹ àwọn adìẹ kọ́ lọ́wọ́ kókórókó. báńkì ní tẹ̀lẹ̀ ń bọ̀ adìẹ ní fọ́ńtà. ẹ káàbọ̀ ẹ dàkú kí lẹ́yìn ta. ẹ mọ ní. ẹ mọ dà. ẹ dẹ̀ mọ́. ẹ bí wọ́n kọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ náà bẹ́yẹn bá ẹ̀rọ àkọ́kùn tí ń ṣe wá ó tàn wọ́n ò tún jẹ́yàn mọ́ láyé. Ah, e. I am four weeks pregnant, baby girl. Ah. Hmm. lẹ́nu ẹ̀. ìtumọ̀ tí mo sọ kò yí ọ ojú méjì ni wọ́n ní mẹ́rin lèmi ń lò. ẹ tó bá rí yóò kó kókó pa yín dànù kó tó bá yín tó ẹ lẹ́gbẹ̀ẹ́ mi ò fẹ́ jíṣẹ́ kọjá abẹ́ ṣe rán mi. Ah, ọkùnrin. àwọn ọmọ bá ṣe nǹkan ṣe nǹkan làwọn tó wà ń kalẹ̀ yìí o àwọn eléyìí wọ́n ti ṣe lógún wọ́n ti ṣe lọ́gbọ̀n. ara rẹ̀ ó ṣe. Ah! Ah! Eh, yes ma. jọ ṣọkùnrin ní ice cream yìí ló tún pè é. báwo ló ṣe bò ó dọ́gbọ́n náà jẹ. Ah, ó ṣe jẹ́ pé all this time ló máa ń ra gift fún mi nínú ọdún ìlàsọ ti ra mọ́tò mi. ẹ̀yin omi dá àfinimọ̀nà ẹ wà bá mi akínsọ̀rọ̀ ọmọ àdúgbò àti rẹ̀mílẹ́kùn ọmọ rèbíkà ní funfun ló kó ọmọ kékeré òmò ògùn ah, omi pèé lẹ́fọ̀ọ́ ẹni ṣàngó tójú ẹ wọlé kì í máa yí bá wọn bọ́ bá kó so. E, ẹ rọra ṣe. bọ́mọdé bá mọ̀kún kò mà ní pé kókùn wá jà ẹlú ìlú tó bá mọ̀jọ kò ní fàjọ sórí ara rẹ̀. rárá rárá. ṣá. ọjọ́ tí ènìyàn yóò nù gágá lára ń dání. ohun gbogbo là ń díyelé ṣùgbọ́n kò sẹ́ni tó mọye ara ẹ̀. ẹ̀jẹ̀ ò fojú re ẹ̀jẹ̀ ò fojú re jáde. ènìyàn má jẹ́ ènìyàn ó kú ó ń bẹ níbòmíràn bó bá lè kú ó kú o ìyẹn ń bẹ nílé wa ọ̀run ò ṣe é kánjú rẹ̀ o kò sẹ́ni gbọ́jọ́ ikú sí oníṣojo ọmọ ọlọ́mọ ló ṣe é rán níṣẹ́ ẹ̀dẹ́ torútorú ajámọ̀ ọmọ tiẹ̀ ẹ̀ fún lọ́mú ó mọ tó dú ọ̀yà kì mọ́lẹ̀ orí mi yá má jẹ́ ń gbà kú òní kúkú kí má fọjọ́ lájọ́ lọ gúnugún kì í kú ọjọ́ tí ènìyàn yóò